kuhara baba kebe kuhara. ṣé kébé tó wà bẹ́ẹ̀ yẹn. kébé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó fi mèmí lọ́wọ́. ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kébé tó wà bẹ́ẹ̀. ọ̀ ah, ah, oore rẹ̀ ò ní bàjẹ́. àdìgbò ní ti kò ní parí wáyé náà. tí wọ́n ní. ó bá gbé kíláàsì bí èso ọmọ dáadáa lọ́dọ̀ rẹ̀ wọ́n máa béèrè nígbà ọmọ wo ni. alágbà ló jìnà sí mi. alágbà ló jìnà sí mi. wàhálà kan jìnà sí mi. ọlọ́mọ wọn náà nàbí wọn mọ̀ sábà. dáadáa rẹ ò ní bàjẹ́ kò ní parẹ́ máyé náà. ọlọ́mọ sáájú ẹ̀ náà wà. wọ́n ní pírẹ́sidẹ́ǹtì Pima. Puma. Puma. Puma. Puma. Puma. Puma. Bọ́lá wọ́n ní wọ́n ní ilé àńlá ní ilé omi. Àdúrà rẹ̀ ọgbà. Àdúrà rẹ̀ ọgbà. Àdúrà rẹ̀ ọgbà. O ò ní parẹ́ máyé lára. Ọlá Nẹ́bí wa Muhammad. Àìsí àmàlù àwọn tó wà láti Amẹ́ríkà. Ó ń sọ lẹ́ẹ̀kan, ó ní òun ìjọ pé bàbá mi ìbí ni wọ́n yéé sí Ìbàdàn. Wọ́n wá ní lónìí òtó rójú mi dáadáa. Ó lòun dẹ̀ máa ń jiyàn rẹ̀ nígbà tó ń lójú mi léèmí ẹ̀mí òwò àná. ṣé bá mi láti lábọ́ mi. ọlọ́pàá ọ̀sánú rẹ̀ ọlọ́pàá ọ̀sánú rẹ̀ kébé ti wàrà ó ti di kébé of Nigeria. kébé of Nigeria. kébé of owó. kébé of owó. kébé of owó. kébé of owó. Happy birthday to you.

CCS. How many kọ̀lẹ́ǹtì ni wọ́n. bọ́ọ̀jọ́ húsá bọ́ọ̀jọ́ ìbò lọ bá ti ń kọ fújì ọmọ kọ̀lẹ́ǹtì ni ẹ́ kẹ́mẹ́ kọ́ra tí wà ń bí. ní báyìí láì fi àkókò ṣòfò ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ á jókòó ẹ̀jẹ̀ ká farabalẹ̀ ètò sì wà wájú gbogbo àwọn ẹgbẹ́ fúnmọ̀ jẹ́ wà ń bí akíyẹ fún ìkàlẹ̀ o ẹ̀kú àbáṣe o à ń bọ̀ lọ́dọ̀ yìí martin lọ́gò ẹ kú kalẹ̀ gbogbo onífújì pátápátá ẹ ti ń kọ́là ní ọmọ ọdún sí ni ọpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣètò yìí tó fi dòtí púpọ̀ ní kan sí báyìí àṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ ẹ̀ tí ì rí kankan o àṣẹ̀ṣẹ̀ ń gbẹ̀yẹ pọ̀ lápò ní o ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin afẹ́nifẹ́re ẹ̀yin èèyàn ńláńlá èèyàn pàtàkì. èmi ò gbọ́dọ̀ máa wà nílẹ̀ ẹ̀jẹ̀ àdúgbò lọ́wọ́ ọlọ́run ọlọ́run ló yọ̀ ní afúnwa náà ara wa tó kó aṣọ ọ̀pọ̀ ló mesi ma va oh, no, a suonare níbi tí a bá dé ìyá bẹ̀rẹ̀ sí ní ṣàfihàn àwọn ẹni bí jùlọ àwọn tí wọ́n fi gbogbo tí wọ́n ní tí wọ́n fi gbára sí kìlò méjì wọ́n bọ̀ wọ́n bọ̀ sà thank you. ọ̀pọ̀lọpọ̀ ó ti ẹ̀mọ́ ẹnìkan láàrin yàtọ̀ sí gbogbo àwọn tí wọ́n ti dárúkọ lẹ́ẹ̀kan. ìtàn sáà ni a Tọ́yìnbù wọ́n pè o. Wọ́n ní Tọ́yìnbù ọmọ aláàjì Tọ́yìnbù ọmọ aláàjì wọ́n pè ẹ́ níbí Tọ́yìn. Ọpẹ́ ni fún ọdún ọba tó ni wá. a ti gbọ́ ọ̀rọ̀ olówó iyebíye látẹnu bàbá wa oníwàásí àgbáyé àṣeyìí Muyideen Ajani Bello. àwọn elétò a nílò wọn báyìí láti wá clear podium yìí a ní láti rearrange. ọlọ́run wọlé àdébíwá màá. láti ìgbà tó o ti bẹ̀rẹ̀ ah. ẹlòmíì inú àárín tẹ ẹ nǹkan fújì àbẹ́rẹ́ olórin mi ìlà ọgbà tó bá bá ti di olórin ẹlòmíì ti wù ú kú wáyé rẹ̀ jẹ́ ti bàjẹ́ wọ́n bá pé yí àbá yìí ló ń dá àwọn èèyàn máa wò pé jẹ́ bó ló ṣe dàbá yìí ojú wa gbogbo kúkò báyìí ojú wa gbogbo kúkò báyìí ah, ẹ ti dé ah. ọba tí ọ̀tá tí ọ̀tẹ́ ní ìrẹsì nira àwọn ẹnìkan mọ ní gbogbo ẹni tó ọba ti máa ń kọrin bá ń kọ ti làákà ìkó mú fún un. kò jẹjẹ kó jẹ kò fàlà tó wà. gbogbo ẹni tí ń bá tí ó tó tó bá ń kọ tí ń kọ làákà ì kò mú fún un kò jẹjẹ kó jẹ. kò ṣẹṣẹ kó ṣe kò ṣẹṣẹ kó ṣe ó ṣe kò ṣẹṣẹ ṣe tó sáré kó yàn láyé nù. ẹlòmíràn ni wọ́n fẹ́ràn àwọn ni wọ́n fẹ́ràn àwọn ni wọ́n fẹ́ràn àwọn. olúwa o. orúkọ pírẹ́sìdẹ̀ntì ìyá rẹ nìyẹn. wá sí ya. pírẹ́sìdẹ̀ntì omi o kò lè jọ o o lè dé èèyàn. oríṣiríṣi lórí lójoojúmọ́. ìgbádùn ayé ló é. kì í ṣe ìgbádùn ayé. kì í ṣe ìgbádùn ayé. wo bí ìyá rẹ wo bí tó rí kọ́ọ̀sì. kí wàá bàtà béèrè lọ́wọ́ ẹni tí bẹlẹ́gbẹ́ rẹ béèrè lọ́wọ́ ẹni tí bẹlẹ́gbẹ́ rẹ wọ́n tó lóko tó wò mí béèrè lọ́wọ́ ẹni tí bẹlẹ́gbẹ́ rẹ pé kí ló ń bá a ká. kí ló ń bá a ká. tó o kò rí ẹ̀sùn lé. tó o kí ló ń bá a ká. kí ló ń bá a ká. kí ló ń bá a ká. ó ṣe pàtàkì lọ́dún ìgbésí ayé rẹ kò lọ títí. lẹ́nu ló lò ń bẹ̀.